ee ìbàdí níní ṣẹ́rí mo fẹ́ràn obìnrin ọmọbìnrin yẹn torí pé kábàáyọ ti pé ó ń kọrin ó ń tẹ̀lé àṣà àti ìlànà ìṣe ilẹ̀ yorùbá bó ṣe máa ń gbé ara tó máa ń mi ara tó máa gbé bọ́dì gbé bọ́dì gbé bọ́dì àwọn bó ṣe máa ń jó yẹn ijó yẹn máa ń dá mi lọ́rùn gan níní ó wà lára àwọn olórin wa lóbìnrin tó yẹ pé wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n ń gbìyànjú láti rí pé wọ́n sì ń jẹ́ kí àṣà àti ìṣe ilẹ̀ yorùbá àti áfíríkà lápapọ̀ wọ́n ń gbé orílẹ̀-èdè wa lọ káàkiri àgbálá ayé abala tá a wà báyìí abala tí a ti fún wa ní ohun tí ó tún ń lọ láàárín àwọn ìlú mọ̀ọ́ká wa a rí pé fún bíi ọ̀sẹ̀ mẹ́rin márùn-ún sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré orí ìtàgé ni o olórin ni o àwọn tí wọ́n pa wá lẹ́rìn àwọn adẹ́rìn pòṣónú ni gbogbo wọn tó wà ní abala entertainment ni wọ̀ṣíkíni wọn láǹfààní láti jáde a wá rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin òṣèré yìí ni wọ́n wá wò pé ó yá o pàṣẹ hmm, wà wà nílé yìí òkè là lè ṣe pa fún wa ní mẹ́wàá nínú àwọn òṣèré tàbí olórin wa tí wọ́n dára dára ya tó yẹ pé bá ṣe wà ń lé àti ẹ̀mọ̀ pé bóyá líla wà torí pé wọ́n ń gbìyànjú láti dá wa lára yá ní orí ẹ̀rọ àgbékàkiri ìyẹn lórí social media ẹ wọ́n ń dá wa lára yá wọ́n fún wa ní àwọn ohun tí wọ́n pani lẹ́rìn àwọn tó ń kọ́ni lọ́gbọ́n tẹ bá ń gbọ́ back to back to back to back ẹ ká lọ gbọ́ àwọn òṣèré mẹ́wàá tí wọ́n ṣe kí ni tí wọ́n dára ní ara yá lásìkò tí a wà lé ìjọ tá à ń gbélé tó ní ká gbélé tá a jókòó sílé tá à ń gbélé bẹ́ẹ̀ ni ẹ ká lọ gbọ́ mẹ́wàá nínú àwọn òṣèré àti olórin bí wọ́n ṣe kíni tí wọ́n jẹ́ ká máa mílíkì tó ń dànù wa dùn tó ń pa wá lẹ́rìn lásìkò tá a wà nílé à ń bọ̀. àwọn òṣèré tí wọ́n dá wa ní àráyá tí wọ́n múnú wa dùn ní àsìkò tí à ń gbélé tí a ò lè jáde lọ sí ibì kankan. ẹni àkọ́kọ́ tí ó orókè òun náà ni apòrinpọ̀ Don Jazzy a rí pé Don Jazzy gba ipò àkọ́kọ́ nítorí pé ó jẹ́ ẹni tí ó ń mú inú àwọn èèyàn dùn nípa pé yóò ṣe olórin lẹ́nìí yóò sì sọ̀rọ̀ bí ẹni tí ó ń pani lẹ́rìn ìyẹn àwọn asọ̀rọ̀ adẹ́rìn-pòṣónú bákan náà ni ó bá lọ sí orí ẹ̀rọ tí wọ́n pè ní TikTok láti lè ṣe àwòrán fún àwọn olólùfẹ́ rẹ̀ láti dá wọn ní arayá ní àsìkò COVID-19 tí àwọn èèyàn ń gbélé tí wọn ò lè jáde a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọ́n ti torí atara ohun tí Don Jazzy ń ṣe láti lọ sí ẹ̀rù TikTok láti máa fi pa ìrònú rẹ́ láti múnú ara wọn dùn. ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ náà ni Tiwa Savage àrípò Tiwa Savage ó bọ́ sí orí Instagram live láti máa fi àwọn orin ẹ̀mí lọ́lọ́kan òjọ̀kan ní èyí tí kò ṣẹlẹ̀ rí àti pé kò kọ́rí ó bẹ̀rẹ̀ sí ní fi dá àwọn èèyàn lárayá tó sì mú kí àwọn èèyàn máa súnmọ́ Ọlọ́run sí i ní àtàrà orin tí ó ń ṣe ó wá sọ wípé òun fi èyí fi ń tọrọ ẹ̀bẹ̀ sí Ọlọ́run ọba pé kí àrùn yìí kó tètè kásẹ̀ nílẹ̀ kí àwọn lè padà sí ẹnu iṣẹ́ ó wá sọ wípé gbogbo àwọn Instagram live tí òun yóò máa ṣe yìí yóò jẹ́ àwọn orin Ọlọ́run àti orin ọpẹ́ sí Elédùmarè torí pé ọpẹ́ náà la máa máa dú. ẹlẹ́kẹta rẹ̀ òun náà ni Jackie Appiah arípé Jackie Appiah ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ti ilẹ̀ Ghana tí ó tún wà ní ilẹ̀ Nàìjíríà òun náà bọ́ sí orí TikTok ó sì ń fi TikTok yìí ó fi ń dá àwọn èèyàn lárayá látara pé ó tún jẹ́ kí iṣẹ́ òṣèré tí ó ń ṣe yìí kí ó tún máa jáde sí i eléyìí tó jẹ́ kí àwòrán titi ẹ̀ kí ó dá yàtọ̀ kí ó sì máa panilẹ́rìn-ín ẹlẹ́ẹ̀kẹrin irú ẹ̀ náà ni Tẹ́ni Makanaki a rí i pé Tẹ́ni Makanaki ti jẹ́ ẹni tí ó ti máa ń ṣe ohun ìpanilẹ́rìn lórí ẹ̀rọ ayélujára àmọ́ lásìkò tí a wá ń gbélégbèta yìí ó tún wá tẹ̀síwájú láti máa ṣe ohun tí ó pọ̀ bíi kó máa jó bíi kí ó máa sọ̀rọ̀ kó máa kọrin kó sì máa pa àwọn èèyàn lẹ́rìn-ín ó ṣe àwọn ohun tí ó ń pani lẹ́rìn-ín púpọ̀ jù ní àsìkò à ń gbélé gbèsà eléyìí tí ó jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n máa ronú rárára. ẹlẹ́karùn-ún òun náà ni wòlíì àrólé wòlíì àrólé jẹ́ adẹ́rìípòṣónú tí ó máa ń sọ̀rọ̀ bí wòlíì tí yóò múra bí wòlíì tí ó sì máa fi sọ̀rọ̀ àṣẹ sí inú ayé àwọn ènìyàn ní ọ̀nà tí ó ń pani lẹ́rìn-ín àwa rẹ̀ pé ní àsìkò à ń gbélé à ń gbèta ni wòlíì àròlé àròlé ni ó jáde láti bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ wá àwọn ògbóǹtarìgì àwọn èèyàn pàtàkì lẹ́nu wò tí ó sì ń mú kí àwọn èèyàn kí wọ́n jókòó ti ẹ̀rọ alágbèéká wọn láti máa kọ́ ẹ̀kọ́ àti láti máa wo àwòkọ́ṣe àti ohun tí ó ń lọ ní àsìkò à ń gbélé à ń gbéta ó wáá sọ wípé òun ń ṣe eléyìí kí àwọn èèyàn kí wọ́n lè máa fi ilé tí wọ́n wà yìí kọ́ lè máa fi kẹ́kọ̀ọ́ kọ́ lè fi ronú bí Ẹlẹ́kẹfà náà ni Lillian Esoro, ó jẹ́ òṣèré orí ìtàgé ti elédè Gẹ̀ẹ́sì. A dẹ̀ rí i pé Lillian ó fi ẹ̀rọ Instagram ó fi ń dáwọn èèyàn lárayá látara ṣíṣe àwọn eré oríṣiríṣi ní orí ẹ̀rọ Instagram èyí tó yẹ kí àwọn olólùfẹ́ rẹ̀ kí wọ́n tún nífẹ̀ẹ́ rẹ̀ sí i tí ó sì tàn káàkiri ẹlẹ́ẹ̀keje irú ẹ̀ òun náà ni Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó jẹ́ àgbà ọ̀jẹ̀ nínú àwọn òṣèré elédè tíatia èdè Yorùbá a rí i pé ní ọ̀pọ̀ ìgbà Ìyábọ̀ Òjó yóò ṣe àwòrán pẹ̀lú ọmọ rẹ̀ Priscilla àti ọmọ rẹ̀ ọkùnrin Felix a rí i pé àwọn méjèèjì yìí ni wọ́n jọ máa ń bá ìyá wọn ṣe àwòrán lóríṣiríṣi eléyìí tó jẹ́ kó dá yàtọ̀ tó sì jẹ́ kí àwọn èèyàn máa wò ó torí pé ó ń pa àwọn èèyàn lẹ́rìn wọ́n ń ṣe ohun ohun tí ó ń kọ́yàn lọ́gbọ́n pàápàá jùlọ ó tún jẹ́ kí inú àwọn èèyàn kí ó máa dùn pẹ̀lú Ẹlẹ́ẹ̀keje òun náà ni Tunde Ednot. A rí pé ní àtìṣẹ̀bẹ̀rẹ̀ ni Tunde Ednot ni ó ti máa ń ju àwọn àwòrán lórí ẹ̀rọ Instagram láti lè sọ̀rọ̀ nípa bóyá orin tuntun ni o àbí àṣà tuntun àbí àwòrán tuntun sinimá tuntun àmọ́ ní àsìkò tí àwa gbélégbé ta yìí ó tún wá jẹ́ kí gbogbo ohun tí ó tún jù sí àwọn olólùfẹ́ rẹ̀ kí ó tún yàtọ̀ ó ń sọ̀rọ̀ nípa àwọn orin oríṣiríṣi tó ti ṣe nípa covid nineteen. pàápàá jùlọ ó ń jẹ́ kí àwọn ohun tí ń panilẹ́rìn kí ó pọ̀ nínú àwọn ohun tí ó ń gbé sí orí ẹ̀rọ Instagram láti lè jẹ́ kí àwọn èèyàn kí ọkàn wọn kí ó balẹ̀ ní àsìkò à ń gbélé gbéta ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni Kórèdé Bello Kórèdé Bello jẹ́ olórin afrobeat àmọ́ ní àtìgbà tí a ti ń gbélégbèta ni Kórèdé Bello ni ó ti ń ṣe àwòrán ijó orin oríṣiríṣi tí ó sì ń fún àwọn èèyàn láǹfààní láti lè ṣe orin papọ̀ pẹ̀lú ọ̀rẹ́ wọn olólùfẹ́ wọn tí wọn ò jọ sí ní ibì kan náà eléyìí tí ó ń jẹ́ kí àwọn ọ̀rẹ́ olólùfẹ́ àti àwọn ẹbí tí wọ́n gbé papọ̀ kí wọ́n láǹfààní láti fi àwòrán orin láti fi darapọ̀ ní èyí tí Kóredé Bello tí ó ń ṣe tí ó sì ń jẹ́ kí àwọn èèyàn kí wọ́n máa ṣe. lákòótán fada DMW òun náà ti jẹ́ ọ̀kan lára àwọn tí ó yẹ pé ní àárín à mátẹ̀ta yìí tí ó ti wá jẹ́ pé ó tún trend káàkiri lórí ẹ̀rọ Instagram pẹ̀lú olólùfẹ́ rẹ̀ eléré ìfẹ́ ẹlẹ́nu ìyẹn if tí wọ́n jọ ń bára wọn pò lórí ẹ̀rọ Instagram eléyìí tí ó jẹ́ wípé ó máa ń sọ̀rọ̀ nípa ara rẹ̀ tí ó máa sọ àwọn ohun tí ó ṣe tí kò ṣẹlẹ̀ rí tí àwọn èèyàn sì mọ̀ wípé lọ́pọ̀ ọ̀gbà òtítọ́ ọ̀rọ̀ kan ni ó ń sọ àmọ́ wọ́n máa tọ́ ní ọ̀nà tí yóò pa àwọn èèyàn lẹ́rìn léyìí tó jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ olólùfẹ́ rẹ̀ kí wọ́n máa wò ó kọ́ máa retí àwòrán Insta tí ó máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà. mo lérò pé a ti gbọ́ àwọn òṣèré tí wọ́n mú inú wa dùn dá wa ní àráyá ní àsìkò à ń gbélé tí a ò lè tẹ̀ta. ètò Miliki Express ó sì ń tẹ̀síwájú ẹ̀ máa bá wa ká lọ. ìtàn jazzy ìtàn jazzy ah ní wọ́n gbọ́ ìyẹn ní wọ́n gbọ́ number one hmm. mo ẹ ẹ pé mo tó fún àwọn òṣèré tíátíá ni o àwọn òṣèré àti olórin títí wà ní mo tó mi mi mi lọ sókè òkun ẹ títí wa Jerry Don Jazzy ó gba ipò àkọ́kọ́ torí wípé hmm, hmm ṣé wọ́n fún mi pé dọ́njásì máa máa ṣì iná wọ́n máa ṣe àwọn ohun tí wọ́n ń ṣe tó ń ṣe káàkiri yẹn màá ní hmm, irọ́ ni o àwọn láti dé tábánikàwò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ náà dọ́njásì jẹ́ ọkùnrin tí eh, ó ní ẹ̀bùn tó pọ̀ ó dẹ̀ make sure wípé gbogbo àwọn ohun tó ń ṣe ó lẹ́ka ìnú bó ṣe jẹ́ olórin náà ló jẹ́ producer náà ló tún ṣe kí ni comedy lẹ́gbẹ̀ẹ́ kan ó tún sáìn ní ọmọ tó ń ṣe comedy tọ́pẹ́ àti àbúrò ẹ̀ you know ó ti ṣe kọ́mẹ́dì díẹ̀ wá rí i pé lásìkò lockdown tá a wà nílé ah Don hmm, Jazzy ròdà ó pa wá lẹ́rìn dá wa lára yá ọ̀pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lóríṣiríṣi àrí Lilian Ẹ̀ṣọ́rọ̀ tẹ́ni wà lára wọn Tiwa Savage náà àyè pé Tiwa Savage òun gan <laughs> ó bẹ̀rẹ̀ sí ó di olórin ẹ̀mí wọ́n fi gbogbo ẹ̀ wọ́n fi gbogbo tí wọ́n ń ṣe wọ́n fi ń jẹ́ kí inú wa dùn ká má máa ronú ká má wọ̀ pé ah, àkọ̀ọ́ lójú kan àjáde wọ́n ń gbìyànjú pa wọn láti rí pé òkè ó bá ṣe wà nílé o wọ́n bọ́ sórí ẹ̀rọ Instagram wọ́n ń fi yẹn wọ́n fi ń dá wa ní àwáyá mo lérò pé ẹ ti mọ̀ ẹ dẹ̀ ti gbọ́ nípa àwọn tí wọ́n ṣe kí ni wọ́n pa wá lẹ́rìn tí wọ́n múnú wa dùn lásìkò tí à ń jókòó tí à ń gbélé ẹ ká lọ fi orin ayálò orin tiwa Savage one ká ṣe kí ni ká fi mìlí mìlí mìlíkì ẹ̀yin tèmi báwo ni o jẹ́ wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ jẹ́ wa ẹ̀yin tèmi káàkiri o ṣẹ́ wa o ẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa ẹ̀yin tèmi ní yankí o torí pé ètò Miliki Express wọ́n ń wò káàkiri àgbáláyé pàṣẹ wò nílẹ̀ yìí náà ni wọ́n ń wò ní òkè òkun kẹ́ lè mọ̀ wípé tẹlifíṣàn Orísun àwa làgbà àwa lọ̀gá àwa ni bàbá ó yá ẹ̀yin tèmi ẹ bá ń gbọ́ gbẹ́bọ́ díẹ̀ mo ti mí sí mo mí sí mo mí sí torí pé ah láti oṣù mi tí ìrìn yín bá sọ̀rọ̀ títí dàbí ẹni pé wọ́n gún mi lábẹ́rẹ́ pé yá Bímbọ́ o jókòó nu máṣu má tọ̀ ah ẹ̀yin tèmi mo mí sí mo nífẹ̀ẹ́ yín mo wá mí sí yín mo wá kí wa káàbọ̀ mo kí wa káàbọ̀ padà sí orí ètò Miliki Express torí pé lọ́sẹ̀ yìí ah ohun tí a mú wa fún wa tí bá ń gbọ́ amúwálára ara ara ọ̀tún àwọn kí tó wá bẹ̀rẹ̀ sí máa ṣe kí ni kí tó máa darí ètò yìí ǹjẹ́ títí lọ́wọ́ ọlọ́run kọ́ lọ́run ṣe títí pọ́ lọ́run dá wa sí ó jẹ́ ká wà láàyè ó jẹ́ ká wà lálàáfíà à ń gbọ́ nípa kòró níbí kòró lọ́hùn à ń gbọ́ nípa oríṣiríṣi àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ káàkiri kò kan ẹbí wa kò kan ìdílé wa àwọn tó kàn náà àfi yọ̀ wọ́n ìgbà fi gbórúkọ ọlọ́run gà ni pé a kábíyèsí dànsákì rẹ̀ kò dá mi sí ó jẹ́ kí n wà láàyè mo ṣe bí mo ṣe wà o kì í ṣe ipá wa kò kì í ṣe ìmọ̀ wa bí kò ṣe kábíyèsí Elédùmarè á ṣe òun ọba tó tẹ́rẹrẹ kárí ayé ọba tó yẹ pé ó wà lọ́run báyìí ó wá fi ayé ó fi ṣe àpótí ìtìsẹ̀ òun nìkan náà làwọn tó tó yìn tó tó gbéga tó tó ṣe kíni tó tó rábàbà dá sákì ká ṣe kíni ká jó ẹ ò mọ́mì dáàdì ijó ọpẹ́ yìí dá ijó ọpẹ́ ìwà rẹ̀ ó yá ijó ijó ijó ijó ijó ẹ wọ̀ ẹ́ tèmi inú mi kàn ń dùn ní mi lówó lọ́wọ́ àmọ́ inú mi kàn ń dùn nítorí pé mo ti bẹ̀rẹ̀ ètò Miliki Express orúkọ tèmi ni Bimbo Badmus aka Queen Madiva sexy ọmọge tó wà talented bá ń gbọ́ multi talented Madiva èmi náà rèé sọ̀rọ̀sọ̀rọ̀ èmi rèé olórin yìí tó bá ń gbọ́ swagalicious highlight musician èmi náà tún rèé ẹ̀yin tèmi kí ló happen kí ló ń ṣẹlẹ̀ ẹ ò lọ́sẹ̀ yìí amóhun tó pọ̀ wá fún wa ìròyìn dára mi pé ẹ tẹ́ ti miss àwọn àmọ̀ ẹ̀bọ̀ ẹ wo lọ́sẹ̀ yìí tẹ́ bá ń gbọ́ gbé tiwa kì í gbẹnu sí ni tẹ́ bá ń gbọ́ pọ̀ pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ èyí plenty ohun tí kókó fún wa ní abala ìròyìn dárayá ó pọ̀ ó pọ̀ ó plenty ẹ wo ẹ wà kan fìdílé kẹfìfẹ̀yìntì ẹ lè gbómi ẹ lè gbé juice ìnáwó kan tó bá ń wù yín ni kẹfì step down ẹ ṣáà fẹ̀yìntì kẹrìlá torí pé ètò tèmi ó máa dùn ó máa lárinrin Tóyìn Abdul náà ó ti wà nílé fún wa pé lẹ́ẹ̀ni àsìdé uh-uh, e app àsìdé e hot ajára sí ohun tó yẹ ká máa ṣe fún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ lọ́wọ́n alẹ́ lásìkò yìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí máa lọ sí ilé ẹ̀kọ́ wọn yóò wá fún wa ní àwọn ohun tá a lè ṣe tó máa jẹ́ kí ìkẹ́kọ̀ọ́ nílé kó rọrùn fún wa bákan náà a kọ oríṣiríṣi ọgbọ́n àti ìmọ̀ lórí ètò Miliki Express. àwọn ká tó kọ́ sàgbà mi ètò ní pẹ̀rẹ́ ká lọ fi orin sí mi tó pe àkọlé ẹ̀ ní dùdù kẹ́mi dùn Àdùkẹ́. Oh my baby you are my aduke, aduke, aduke. sí mi ló kọ orin tuntun jòjòló yìí fún ọmọ ẹ̀ jòjòló tí ó ń bọ̀ lọ́nà ẹ ká forin sí mi ká fi dárayá ká fi ṣí ètò Miliki Express à ń bọ̀. aládùn orin aládùn tá a mú wá fún yín láti ọwọ́ sími tí ó pe àkọ́lé ẹ̀ ní Dùdùkẹ́ abúlátá báyìí abala ó pọ̀ ó pọ̀ yẹ́yẹ́ ẹ ẹgbẹ́ tí wàá ṣe kí ni kí n gbẹ́nu sí i mọ̀ pé ẹ máa ń gbá mẹ́bọ̀ enterprise ẹ mi lè pe ní àmẹ́bọ̀ torí pé ohun tí ó ń ṣẹlẹ̀ kátó mú ròyìn wá fún wa lórí ètò Miliki Express lórí tẹlifíṣàn Orísun a máa ń gbìyànjú láti rí wípé a tọ́ pínpín ìròyìn yìí àwọn atọ́kùn wa àtàwọn adarí ètò wa wá ti lọ káàkiri láti lọ mọ̀ bóyá ìròyìn tí a fẹ́ sọ yìí ó jẹ́ gbàǹkangbẹ́ tí mọ̀ pé a lè fún yín ní ìròyìn tí ò kì í ṣe òótọ́ àbí òdodo ilé mú mi ṣe kí ni lọ káàkiri mo ti gbà lọ́tún gbà lọ́sì gbà ń wájú gbà lẹ́yìn ó wá kun tẹ bá ń gbọ́ pọ̀ nílẹ̀ ẹ ká lọ gbọ́ tí ó wà nílẹ̀ tẹ̀lé láàrin àwọn ìlú mọ̀ọ́ká wa lọ́sẹ̀ ìlábala ìròyìn ìdárayá à ń bọ̀. Arábìnrin gbajúgbajà ti ètò Big Brother Naija eléyìí tó kọjá lọ ní ọdún 2018 Bámikẹ́ èyí tí àwọn ará ìlú mọ̀ sí Bambam pẹ̀lú ọkọ rẹ̀ tó pàdé lórí ètò náà èyí tí àwọn ará ìlú mọ̀ sí Teddy A ni wọ́n ti jáde láti tako ọ̀rọ̀ tí kò mú ẹsẹ̀ nílẹ̀ èyí tó ń fà káàkiri wípé wọ́n ní àwọn eléyìí ti jà tí wọ́n sì ní pé arákùnrin Teddy A lu ìyàwó rẹ̀ Bambam. Arábìnrin Bámikẹ́ ni ó gbé àwòrán rẹ̀ kan sí orí ẹ̀rọ ayélujára ti Instagram èyí tí ojú apá òsì rẹ̀ sì pọ́n bí ẹni pé wọ́n ti lu òun ní ìlù bàrà. Èyí ló mú kí àwọn tí ó ń tẹ̀lé e lórí ẹ̀rọ ayélujára ní followers rẹ̀ ṣe àkíyèsí rẹ̀ sí àwòrán yìí tí wọ́n sì rọ̀ ọ́ wípé kí ó ké síta bí ohunkóhun bá ń ṣẹlẹ̀ láàárín òun àti ọkọ rẹ̀. Teddy A. Arákùnrin Teddy A ló sọ wípé irọ́ báńsá ni eléyìí o àti wípé òtítọ́ kan kò sí nínú rẹ̀ nítorí wípé ìfẹ́ òtítọ́ àti òdodo ni òun ní sí ìyàwó òun tí òun kò sì lè gbọ́wọ́ sókè lu ìyá ọmọ òun rárá arábìnrin bámikẹ́ ti sọ wípé kí àwọn ènìyàn mọ bí wọ́n yóò ṣe sọ ohun tí ó ń lọ ní ìgboro àti wípé kí wọ́n gbọ́dọ̀ má ṣe dún ẹnu mọ́ ohun tí wọn kò rí nítorí pé orúkọ òun ni òun fẹ́ kó bàjẹ́ àti wípé orúkọ ọkọ tòun kò gbọ́dọ̀ bàjẹ́ náà látàrí ọ̀rọ̀ àhesọ yìí arábìnrin bámikẹ́ sọ wípé òun nífẹ̀ẹ́ ọkọ òun lọ́pọ̀lọpọ̀ tí ọkọ òun sì nífẹ̀ẹ́ òun náà pẹ̀lú. arákùnrin ìlúmọ̀ọ́ká olórin nì David Adeleke èyí tí àwọn ènìyàn mọ̀ sí Davido ni ó ti ra ilé tuntun mìíràn ní Banana Island ní ìpínlẹ̀ Èkó. Àwọn ẹlẹ́rìí sọ wípé ilé eléyìí ni àwọn kò mọ iye tí ó lè jẹ́ o ṣùgbọ́n tí eléyìí jẹ́ ojú ní gbèsè tí ó sì ń wu ẹlẹ́dàá ẹni láti ní olórin gbajúmọ̀ Davido ló sọ èyí di mímọ̀ nígbà tí ó fi àwòrán ilé náà hàn lórí ẹ̀rọ ayélujára ti Instagram tí ó sì kó àwọn ọ̀rẹ́ rẹ̀ láti lọ wo ilé tuntun òun náà olórin Davido sọ wípé ó ti pẹ́ tí ilé tí ó ní àkàsọ̀ gùn sókè sódò ti ti ara rẹ̀ ti ń wo òun ìyẹn private lift láti ní ní inú ilé òun tí Ọlọ́run sì bá òun ṣe láti ní. àwọn ẹlẹ́rìí náà ṣe àpèjúwe ilé tuntun olórin Davido yìí gẹ́gẹ́ bí àpẹẹrẹ ọ̀run lórí ilẹ̀ ayé wọ́n sọ wípé ilé eléyìí ni kì í ṣe àkọ́kọ́ tàbí ìkejì tí olórin gbajúmọ̀ Davido ní ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn ẹlẹ́rìí náà sọ wípé iṣẹ́ takuntakun tí arákùnrin Davido ń ṣe lórí iṣẹ́ orin kíkọ rẹ̀ ni ó túbọ̀ ń fún ní àǹfààní sí láti lu àlùyọ tí wọ́n sì rọ àwọn ará àti ọ̀rẹ́ tí wọ́n wá bá ṣàjọyọ̀ láti tẹpá mọ́ṣẹ́ wọn o nítorí ọ̀lẹ àti ìmẹ́lẹ́ kò lè so èso rere nínú iṣẹ́ tí ènìyàn bá ń ṣe arábìnrin olóṣèré ni Regina Daniels ni ó ti kéde wípé òun kò ní pẹ́ bí ọmọ òun o ní orí ẹ̀rọ ayélujára ti Instagram arábìnrin Regina Daniels ni ó fi àwọn àwòrán kan hàn sí orí Instagram tí ó sì fi ìdùnnú rẹ̀ hàn pẹ̀lú wípé ayọ̀ ńlá ni ó kún inú òun o látàrí wípé òun retí ọmọ tòun gangan láti ọ̀dọ̀ Elédùmarè wá gbajúgbajà oníṣòwò àti olóṣèlú ni ọ̀gbẹ́ni Ned Nwoko èyí tí ó jẹ́ adé orí arábìnrin Regina Daniels ni ó kéde pẹ̀lú wípé inú òun dùn láti rí wípé ìyàwó òun kékeré ti lóyún tí ó sì ń retí ọmọ alálùbáríkà ọmọ làǹtìlanti láìpẹ́ àti láì jìnà. arábìnrin Regina ni ó ṣe ìgbéyàwó pẹ̀lú olóṣèlú Ned Nwoko ní ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún 2019 ní ìjọba ìbílẹ̀ Anyosha ní ìpínlẹ̀ Delta. arábìnrin Regina ní òun ti kọ etí ikún sí ọ̀rọ̀ àwọn ọmọ ará ìlú látàrí ẹni tí òun fẹ́ lọ́kọ àti wípé ọ̀rọ̀ ìfẹ́ kò rí bí àwọn ènìyàn ṣe máa ń rò nígbà mìíràn tó sì jẹ́ wípé ibi tóun ti rí ìfẹ́ ni òun wà lọ́wọ́lọ́wọ́ tí inú òun sì dùn sí èyí lọ́pọ̀lọpọ̀. arábìnrin Regina gbà ládùúrà wípé òun yóò sọ̀ láyọ̀ àti àlàáfíà àti wípé ẹ̀mí àti ọmọ òun yóò sì wà lálàáfíà àti láìléwu. ǹjẹ́ kò ní ju báyìí lọ fún ìròyìn amúlùúdùn ti tòní Miliki Express ṣì ń tẹ̀síwájú pẹ̀lú Bímbọ́ Badmus Madiva orúkọ tèmi ni Ẹwàbùnmi Akínúbí.